ó wọ sòkòtò tó gùn. Thank you. Thank you. àwọn ọmọ ìyá tí ó ń ṣèkó ọmọ lónìí tọ àwọn òkú bóyá ṣe ìrírí ọpẹ́ nígbà tírí tẹsí àti ìwà bọ kó tó ẹ̀ka àbálẹ áńkà àpẹ ṣàkóso àwọn àpòtò àbí á áńkà àwọn ní short short lè ẹfun tó torí náà màá wọ àwọn questions ẹ ọba ṣe kéré sí màá tẹ áńkà kó fi pé gbogbo ẹ náà lálẹ́ yìí cover ẹni tó bá nídìí mọ́ explanation how àjọ mi ti ṣe ni. àkọ́kọ́ tí mùsíbà bá báyìí afẹ́kẹ́yàn ṣe sùúrù. ìyàtọ̀ ń bẹ láàrin asọ́gbòrò. على المصيبة أبي عند المصيبة àti àrídọ̀ kọ̀ọ̀kọ̀lá ìṣe sùúrù lórí mùsíbà tó báyìí nǹkan pé sùúrù ni pé nǹkan pé èèyàn sùn níyàn kóra èèyàn dúró pé á ah, èèyàn sọ pẹ́ẹ́sì ẹ láì má ti sọ nǹkan tó lọ́wọ́ ọ̀bù yọnu sí mo ju wọ́lẹ̀ fún nǹkan yàtọ̀ sí òtẹ́ẹ̀lì lọ́rùn hmm? ọlọ́run bá ti kára ara ọlọ́run kí n lè question tí wọ ọlọ́run ọba bá ṣe àmọ́ mo tó fẹ́ gba aládá bíi nǹkan tí ó tilẹ̀ sí mi ọ̀nà bẹ́sìsì nǹkan tá à ń pè ń so òun náà lẹ́sìn ní pé kí ni wọ́n ní ká wí inna lillahi ṣe é kẹ́mà inna lillahi nítorí mi ni pé ọlọ́run ló ní wá ẹgbọ́n ọlọ́run ló ti lò ní wa ṣé ẹ mọ̀ pé mùsíbà tó fẹ́ kan bá wa ń kọ́ nǹkan tó jẹ́ nǹkan tiwa láàrí àbí ló sọ̀rọ̀ àbí lè kan bá ẹni táwọn sọ pé ah, ah, ṣé eléyìí gan ní ìsìn kìí sọ ọlọ́run ló fún mi ẹgbọ́n ṣé kìí sọ ọlọ́run ló fún mi ní oníṣẹ́ iná lílà ọlọ́run ló ní wa èèyàn kì fẹ́ kan kọ́ èyí làmẹ́ǹtì fẹ́ tó bá ní nǹkan jọ tó bá gbà náà ee èmi gbọ́dọ̀ sọ́ra ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́run kò ní ọlọ́run ò ṣe léyìí dá o a ní ẹnu tó òfin sọ kò sí dáadáa náà tí wọ́n lò ní ó tí ìkú náà ló fi ń sọ tó ẹgbẹ́ bá ti kú ó lè complain ó bó tẹ̀ fún ibi complain dáadáa ṣẹlẹ̀ sí ọ wọ iná ilé ìrọ̀jù ọ̀dọ̀ rẹ̀ láti padà sí. Allahumma ajurni fi musibati hàbí ọlọ́run mùsíbà lórí mọ́jú kò lọ lásán wà ní ìfìlẹ̀ ìkọ́ra mi nìyà èyí tó lórí ju kìíní lọ fi bí mi rọ́pò ní dáadáa fún mi ìyẹn bá èèyàn gba aládàá mi mùsíbà yẹn lọ́lọ́run bá wí ọlọ́run má asọ́ba mi musibati illa bí ebùn ìgbà gbogbo tó bá pààyàn ní mùsíbà ọlọ́run bá aláwọ̀ rẹ̀ kó ṣẹlẹ̀ ní ìṣọlọ́run àti wa man yu'min billah yahdi qalbah ẹ tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bó ga ìjọ kẹ yóò ga ìjọ kẹ so i need guidance me so kì í wá síbi tán wí ni pé báyà kò ní dùn yàn kọ́ lẹ́yìn lè sunkún because ìyẹn àdámọ́ ni hmm? ànábì sallallahu alaihi wasallam ń jọ tọ́ mọ ànábì kú anábì tó mọ ọlọ́run ju gbogbo wa lọ ṣé ń gba wáyé ẹ ibi máa mọ̀ ọ́n pé òpòrọ́ ni gbogbo àwọn ẹ̀yẹ́ máa ń parọ́ pàdé ìṣẹ̀sílà máa tó pamọ́ ẹgbọ́n pé ànábì máa tó pamọ́ kò sí dáná bí ó òpòrọ́ làwọn tó ń sọ pẹ̀lú bẹ́ẹ̀ bá ní ntẹ́yìn bá kò yẹ kó jẹ́ pọ̀ mọ̀ kú náà kí ọlọ́run ọba fi tó pọ̀ mọ ànábì sọ́dọ̀pá ànábì ọlọ́run tí ó sì mà wá àmọ́ pé gbogbo nǹkan ló mọ̀ tó kọ́dọ̀ ọlọ́run ní kánábì náà sọ pé gbogbo nǹkan kọ́ ló mọ̀ hmm. wà ànábì sọ fún ọ sọ́kìlà àárọ̀ pé wàlá kó lọ́gẹ́ yìí ká sọ pé gbogbo àmọ́ tí ó pamọ́ ni last tax south to me ó rí mi ní wá pọ̀ jù wọ́n bá ti mọ̀ àyè ti mọ̀ àyè ti kọ́ náà rẹ̀ tó tó dín wà máa maa sàníyà sọ aburú kan ní kánàbì sọ táwọn èèyàn so ọmọ ànábì kú ànábì wa ń sọ ẹ omi ìpànàbí ọlọ́run sọ wá yìí fún ọmọ rẹ hmm? ànábì wa kú tán ànábì wa ń sọ ànábì wa sọ̀rọ̀ kan jáde pé fóun náà ọlọ́run pàṣẹ báwa náà lè ṣe ẹsẹ̀ǹsì ọ̀rọ̀ mùsíbà ẹsẹ̀ǹsì ọ̀rọ̀ kọ́dà náà bí káwọn tó bá ti ṣẹlẹ̀ bá kámọ́ àdìpò lọ́lá ńlá ìmọ̀gbà ládà kódà àwọn sàábí ànẹ́bí ẹ tó gbàdé ìdílé wa ọmọ ọgbọ́n àbí sálámà lọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ sálámà ọmọ sálámà sàkó ìyàwó ànẹ́bí ọ̀làbọ̀ kó tó fẹ́ ànẹ́bí àbú sálámà ló fẹ́ àbú hmm? sálámà tó bí nínú àwọn sàábí ànẹ́bí nínú àwọn kọ́kọ́ gbà fúlàmù bọ̀ òun náà kú bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ kú so Abu Salama níyì ó tóbi ọwọ́ àtàlẹ́bìnà tó ní èsì ìyá àgbàlójọ fáwọn méjì lọ́rẹ́ Umu Salama wọn sọ wípé Abu Salama ń sọ fún òun ti gbọ́ wípé anabi sọ̀tọ́lá sọ pé ẹnìbọ̀ tí mo ti bàbá tẹ̀lẹ̀ tó wá sọ pé iná ilé àwọn iná ilé rọ̀ jù ń sọ ọlọ́run ọba ọ̀dà kọ̀ọ̀kan nílẹ̀ sàn

ànábì lórí ìjà ọ̀sán àwọn àlọ́ sọ pé àdúrà àwọn oúnjẹ ìlú tó bá lè fún mùsùlùmí àlè sàpẹ́tọ̀ bẹ́ẹ̀ nìkan máa ń parọ́ fún wa pé tọ́ba ti gbà ìsìlámù ọmọ rẹ̀ ò ní kú wá gbàgbà mọ̀ òwúrò ní nípa ń parọ́ ni o ìsìlámù ní ìrìnàjò lẹ́yìn ìrìnàjò ẹ̀ tọ́ba ti gbà ìsìlámù òwúrò ní mọ̀lẹ́kù ní ìdìbò wàlà ìwọ́ndàkùn ìṣẹ́yìn ìkọ́ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه أولئك عليه صلوات من ربهم ورحمة وأولئك هم فأولئك هم واجعين يقولون هم دون أه أصنع جيل كل جيل àti sàlámà so anabi wa sọ fún bàbá ọmọ rẹ anabi wa fún alẹ fún bẹ anabi ẹnna là áyìnà làkàdìmọ ojú yóò máa dá mi òtún bá lè báyà fún mú ìrànwọ́ sọ fún wà ìnà kọlùbà gbàyàjà ọkàn ó máa banú jẹ àmọ́ wà na kúlù tó lè rọ̀bà náà àmọ́ mi sọ máa lè lè kankan àbítọ́nà àwọn èèyàn ìdí kò tó bá ń sọ àtúnwí mi a o

tó ànábì tó kò ní kan tó báyìí tó bá di ká ọ̀la ìkú lágbájá lò mí kò sí pọ̀ jù. sọtẹ́yìn bá òkúta gẹ́gẹ́ mọ́ fi wá wíwú ní ọgbà sùhánà pa alhamdulilayi báyìí náà sùhánà àmọ́ kì í fi kan fún un. ṣé ẹ rí kéyìn òkú tó ti gbé ńgbà tá a bá fẹ́ sin alábẹ́ tí o ti jẹ́ ọ̀rọ̀ àlùjánáza la táwọn ìyá kan wà kó yọ ọ́ èlú òfin bẹ́ẹ̀ o tábà ti fẹ́ ìsọ̀rọ̀ jàǹdà ayé gbà wá ní islam kóbìnrin náà join òun gan la fẹ́ tó bí èèyàn bá ti pọ̀ tó láti kí òun fẹ́ tó kú la náà láti ran kàpọ́ lọ́wọ́ bá ló ti kẹjọ ìta jẹ́ ìlú ìrìn àrìn ìrìn kó tó sáfù ni lọ tó sáfù kó tó sáfù káwọn èèyàn fọ́ ọ̀kú wọn làkẹ́ òsì wọn la àmọ́ kò kàpọ́ sẹ́gbẹ́ kan kà mú gbòǹgbà ìrìn òsì then ká má wàá ìpa àrùbá máa wá pẹ̀lú àti ìtàṣì ń jẹ̀mọ́ ni o ìtàṣì lọ́dọọdún ni àwọn obìnrin náà ló ti kọ́ ọmọ fún yìí àwọn náà lámọ̀ fún ṣòro àti ìjọba ìyàsọ́ fún àwọn tó kọ́ mọ́tàdé ànábì sọ̀rọ̀ lálọ́ sọ́lá ànábì ní ilé ìsàmì ìnà màá lápò màá sọ̀rọ̀ kò sí lára àwọn ẹni tó gbé lọ́sọ̀ọ́sọ́ àbábalẹ̀ yóò máa gbára rẹ̀ ní ojú ni bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ ò tó wà. kò sí lára wa kò sí lára wa wọ̀ṣà kọlìjù bá gbé afọ rẹ̀ ní wọn fàyà. then wàdà àbìdá wàlìjà ìrìyà kò sí lára ẹni tó tún sí bàbá dídí sí ìpèpè ìjà ìlíyà ìpèpè àwọn tí wọn lẹ́sìn táwọn ìlíyà tó kọjá lọ́nà máa ṣe pé mo sórí igbó o òun ṣe kinní kan o ẹni ní àwọn sọ níṣẹ́ o ẹni tí ó fún òun lóúnjẹ fún o ilé ìdájú wá nílé ọ̀gá wọn àákìlò wọn lé ayé fún ọmọ bá wọn àti ìdájá ìjàmù wọn sọ ìmí ìsìnkà pé ń pìtẹ́ǹdì náà ń pìtẹ́ǹdì náà ni kò dọ́kà rẹ̀ bí dẹ́ńtọ́ tó kájé fún àwọn ilẹ̀ kọlá. Èkìtì pàtàkì bọ́ ká má ti ṣe. Then èèyàn fẹ́ kí n ṣúdà rẹ̀ wà kọ́ báyìí ó wọ sí ilé ìgbà ní ìgbọ́lá rẹ̀ níbi ọ̀rọ̀ ṣódà ṣèláàpù wà pé ṣé gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ wà kọ́fà àbí kó sàkì ìgbà ṣódà kọ́lọ́ kí ẹ̀ka ti wá. àlẹ́bìnrin láì sọ lè yára àhàtúkọ́ pé báwo lè lẹ́yìn tààlà àti èyí nínú òṣè ìkùn. ẹnì kan yóò gbọ́dọ̀ kírun bí aṣọ kàkóso pé kò ní sí kàkà lẹ́yìn bẹ́ẹ̀. kò ní sí kankan ẹgbọ́n ṣé ìkùn kò mọ́ kó gbọ́dọ̀ ó kọjá ẹ wà bí ìkúrú aṣọ òun wí ṣé ẹ máa bá àti máa pàkájà ẹ pé tàbí kó gbé rẹ kọjá kí bọ̀ọ̀bọ̀ wá ní pé ká sọ wípé o bá sọ ọ̀gá kírun owó ọ̀tọ̀ látọ̀ tá a rẹkọmẹ́ndì tó fi kírun public ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹ̀yìn fún ilẹ̀ ìgbàgbó nísìnyí báyìí ó yé wa wípé àwòrán láti ní òwò ọkùnrin aláti gbogbo àti oríkùnrin àbí kéèké túmọ̀ rẹ̀ ó ní wípé anybody jáde yíta kó kàn kọ́ bá àgbòrò àtòkùn rẹ̀ kó lọ bí iṣẹ́ à ń lọ bí iṣẹ́ pé ta ni mo tẹ̀ ìlàsì tẹ́lọ̀ báyìí àárò yìí ọkọ̀ òdìyà wèrè ọ̀tọ̀ ní rí pé mo sọ wípé mínímọ́ọ̀mù ní ọ̀tọ̀ ní pé báyìí là á ṣe ń wọ̀ sọ̀rọ̀ in fact ìtẹ́ẹ̀rí òní wípé kì í ṣe áwùrọ̀ wọ́ọ̀dù pé nǹkan tá a gbọ́dọ̀ wọ̀ lórí ìròyìn tí wọ́n nǹkan ló ń bẹ̀ tó wà láti dábò ọ̀sùn náà ó ní sátírò láàárọ̀ o pé kí kọ́fà kò kọ́ o n tó wà bẹ́ẹ̀ ni ahoro zina ìlú ọ̀ṣọ́ ọlọ́ọ̀ni kò zina takò ìdàkúnlè mọ́tò ẹlú ọ̀tọ́ onítẹ̀ bá ti wà láyé ìdẹ́nu sí mọ́ so ápùlù zina ni kìí ṣe sákúrò àwọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn tó ṣe ápùlù zina àwọn oṣù àkọ́bàdàn rẹ̀ di ẹ̀wọ̀n náà ló bí pé mo ní mò ń lọ bí iṣẹ́ kìí ṣe ni mo fẹ́ kọ́bà lọ bí iṣẹ́ zina ni mo fẹ́ wọ̀ lọ bí iṣẹ́ so tó bá ń ta à ń sọ pẹ̀lú sákúrò àwọ̀rọ̀ láti wá ẹ̀yìn bá fi lé bẹ́ẹ̀ kí ọlọ́ni ká lọ ọ̀ṣọ́ wa ọba fẹ́ kí ọ̀ṣọ́ iwájú ọlọ́run la fẹ́ wà ọlọ́run bá tóbi afẹ́ fún ilé tààtàfẹ́ àwọn aṣọ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òye jẹ́ káàná rẹ̀ orí ọbẹ̀ pẹ̀lú ọ̀kí àná rẹ̀ tòkàlọ́rù àhákù áyùsọ̀ jẹ́bi àná ọlọ́run bá ló bọ́ ká sọ̀tọ̀ tó gbé kọ̀ọ̀kan ló ní ká tàbádọ́ àmọ́ ká má sì gbọ́ yes casually nígbà nílẹ̀ ó lè wá kéèyàn bá ó wà ní ilé rẹ̀ tí ó wà sọ ìmùlẹ̀ kì í ṣe kí wọ́n ní kẹ́hìn sílẹ̀ sí máa ń mú wọ́yẹ̀ wẹ́ẹ̀wẹ́ẹ̀ mọ́tò lẹ́yìn mi nù ọgbọ́ mọ́tò lẹ́yìn ó lè dáhùn ìfọ̀rà situation àbí kọlù àmọ́ fẹ́ẹ́ bá ti ń sẹ́ni káwọ̀ lórí ọjọ́ ọ̀rọ̀ pé ah, ó ti kọ́ zina àmọ̀ká ọ̀sọ́ fún lóde ẹ àmọ́ tá a wá rí nìkan o ọwọ́ àfikún lẹ́sìn ọ̀sùn bá ti bẹ ìka rẹ̀ jíjà ọ̀làwàlà fún ọ̀nìyàn. akẹ́kọ̀ọ́ nígbà tá a awájú èèyàn abáríkẹ́ ẹni ṣe ìbáàlù ìbáàlù ẹni tó wọ ó wá kọjá wá ó wá wá ń àwọn àgbà ilé lọ sí tá a lè kí ọ̀hún lẹ́yìn nǹkan tó ṣe burú jáì ṣùgbọ́n tá a lè kí ọ̀hún lẹ́yìn àbá lè fún yẹn a lè kí ọ̀hún a lè kí ọ̀hún kò sí lára mọ́jẹ̀mú ìdí ọ̀hún fi ń wà wálé ẹgbọ́n mi sọ nǹkan tó ṣe ó burú jáì àmọ́ kò sí lára ṣọ́ọ̀tù ṣe hàtì sọ̀lá. mọ́jẹ̀mú tàbá ìrún ó wà bálì àbí ọ̀bá ìsinikọ́ kò wà bálì sọ̀fẹ́ ṣe wá àwọn ah, ẹ̀dà ó fi kó ẹ̀yìn rò bẹ́ẹ̀ ni ní wípé kálá sọ bá wọ tábà sọ pé ṣe ìwọ̀n àti kò lẹ́yìn tẹ́ ìdọ̀tí yàtọ̀ ìdọ̀tí nǹkan Hmm? nǹkan kì í jẹ́ gbígbà mi gan kó má jẹ́ dọ̀tí lọ́dọ̀ ẹ̀lú ikun mú wa ìdọ̀tí ni àwọn kì í ṣẹlẹ̀ ẹ̀wọ́n hmm? ìdọ̀tí ni àwọn kì í ṣẹlẹ̀ wa ìdọ̀tí ni àwọn kì í manage. páàmù wa ọ̀rọ̀ ìmọ̀ ṣáàbì wa ọ̀la àti wọn máa máa kì í sẹ̀gbẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ máa lè sẹ̀gbẹ̀ ikun ìdọ̀tí mu kì í sẹ̀gbẹ̀ ìtọ̀ ẹ̀gbẹ́ ìgbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ mi ṣùgbọ́n àwọn kata àwọn yìí náà ń ìgbẹ́ ìyànlẹ́gbẹ́ o ẹ́ ìgbẹ́ ẹranko ilẹ̀ yẹ irú bínú màálù ìgbẹ́ màálù ilẹ̀ yìí sọ pé bóyá irúgbẹ́ gbé wọ́n lọ ṣùgbọ́n ṣé tó bá wà lára rẹ̀ tí àti tó bá ah, ẹ̀gbẹ́ wà lára rẹ̀ so ẹni tó bá ṣòkòtò rẹ̀ ti dọ̀tí àmọ́ ó ń kú technical term mo ṣẹ̀rí àná ẹgbọ́n mi technical term ó ti ní ìtàn tí ó jẹ́ iṣẹ́ àgbègbè ẹ̀rù kì í di bí gbogbo tí wọ́n bá gbàgbọ́ dọ̀tí òun lẹ́gbẹ̀ẹ́ Islam náà fẹ́ dọ̀tí o ẹgbọ́n mi hmm? so salam aljanna àtọ́dún táàbù wọbẹ̀ wọ́n ní thirty three yìí gbà àwọn ọmọ yẹn ìdíkà àwọn akókò kọ táwọn ọdún tàbí èyí ṣe thirty three ó ní tó fà tán bá débi thirty three sọ ni pé gbogbo ẹni tó bá wà lùdẹ́ náà pátápátá kò sẹ́ni kan tí ó parọ́ gbogbo àmì sẹ́ni fọ́nà pọ̀ bá kú lárúgbó ní ayé bẹ́ẹ̀ bá lo hundred years láyé nígbà tó bá ti wà lùdẹ́ náà young man ní oṣù àjẹnà kò sì ní kó dì máa ń gbé ìpínlẹ̀ sẹ́ẹ̀lì rẹ̀ ò ní age apoptosis ò ní ṣẹlẹ̀ ẹnẹkùn ò ní ṣẹlẹ̀ ẹnìgbà láìpẹ́ náà fẹ́ ni, and grace máa lọ ọ̀nà kò ní sí end kò ní sí wàhálà kò ní sí wàhálà ètò bá ti wù ú yóò bẹ̀ ètò bá ti wù ú báyìí táwù ọlọ́run kò ṣe wà ní síbà mi jẹ onísọ̀rọ̀ bá eléyìí tó fún mi yìí ní ṣe ìfẹ́ ọlọ́run nígbà nílé ìfẹ́ gbogbo àwọn ọmọ olóńgbò ọ̀fẹ́ kọ́dà ní bọ́ọ̀mù òkú tó bá tó fún ọkọ̀ òkú òkú bá dàrá ní wà lẹ́yìn rẹ̀ ọlọ́run tó wáyọ̀ mi sọ́ba ah, ilé ó fi tó fà kó tó ojú tó ń bọ̀ àwọn oúnjẹ pa ọkọ mi ò parọ́ pa ó fi tó náà lẹ́yìn eléyìí mẹ́rin tó ń bọ̀ pa sábàjì wà tọ́lọ̀ jẹ́wà lẹ́sìn náà so ṣùgbọ́n tá ń sọ ń bẹ̀ ò ní pé ìgbà tọ́lọ̀ ọba fẹ́ rò ìyàwó obìnrin àlùjọ náà ọlọ́run ọba sọ fún àwọn àwọn obìnrin tó ṣe iṣẹ́ wọ́n fẹ́ràn ọkọ wọn then wọ́n wá jẹ́ of the same age wọn ò ní jura wọn ní éèjì tí ọkùnrin ọ̀gbọ́n rẹ̀ bá ilé ìgbẹ́ta jù lè lọ tí àkókò ẹ̀fọ́ bá àti máa ń ṣe ìyá ẹ̀rọ ìgbà àkọ́kọ́ ti dàgbà ẹ̀rọ ìgbà àkọ́kọ́ ti dàgbà ilé ìgbẹ́ta ni àwọn ìyàwó lọ́kọ̀ọ́ fún wa yóò ṣe déédéé wọ́n kò ní bẹ́ẹ̀ ìjọpọ̀ kan jù kan lọ ìyẹn ni pé éèjì wọn ìbọ̀ then àlẹ́ pẹ̀lú obìnrin arúgbó ó sọ fún àdébìtà sọlá pé àdébìtà sí àkókò ọlọ́run ọba kó wà lùgbẹ́ náà àdébìtà wá sáwàdà pẹ̀lú ah. ọba àgbà àríyá ni o ò tó sọ pé o ní wà lùgbẹ́ náà tàbí bá gbé èèyàn níwájú náà lárúgbó ọ̀ làwọn èèyàn wọ́n fẹ́ kan wá mú éèkì tábọ̀ pé èèyàn rúgbó hmm? tọ̀ kùhúlà ọ̀dọ̀ lọ́gbọ́n ní middle eh, eh, age eh, mid age àbíkílà ń pè jáde ni wọ́n fi mú yàtọ̀ fún ọmọ kékeré táwọn wà lè jẹ́nà ọmọ kékeré kan wà lálẹ́ jẹ́nà tọ́lọ̀ ọ̀dọ̀ gbọ́dọ̀ àwọn ọmọ sí táwọn ọmọ sí gbádùn tọ́pọ̀ àwọn ọ̀gá ni pé sábà tí wọ́n báyìí ẹ́ ọlọ́run wa sọ wípé lálẹ́ jẹ́nà ń kọ́ ọ yàtúùkọ alẹ́ yẹ wòlíjánù mọ̀kànlẹ̀tù bí àkọwàtò wọ àbàríkọ ọkà sẹ́yìn àwọn ọmọ kéékèèké tó bí ìsìn wọn ò ní kú wọn ò sì ní dàgbà sí ẹ àwọn ni wọn máa pèsè wọn máa sáàpù láwọn nǹkan táàmù bàjẹ́ ẹ́ sẹ́ni gbogbo kan tó wà láti jẹ́ ńlá làwọn tó wà nílé ayé lè máa kọ́pì díẹ̀ díẹ̀ ṣùgbọ́n wọn ò lẹ́yìn ọ̀gá kọ́pì tó wọn ní ìbànújẹ́ wọn ní ìbànújẹ́ nílé ayé ilé ìjọba ìfẹ́ ìbànújẹ́ gbọdọ̀ fẹ́ kù kì í ṣe pé ẹ́ sọ pèsè pé àwọn ọmọ yìí wà lálùjẹ́ náà àgbàlagbà náà wà lálùjẹ́ náà ṣùgbọ́n pé ìtumọ̀ tó wọn ò ní hukuntuwan yin talaq then uh, um, èèyàn fẹ́yàwó lẹ́ẹ̀kejì èèyàn fẹ́yàwó lẹ́ẹ̀kejì èèyàn wá sọ kí é ṣe kíláàsì kéèyàn sọ jẹba lọ ó ti fẹ́lẹ̀ yẹn kéèyàn wà lámọ̀já ara rẹ̀ àmọ́ at the same time kì í ṣe pé ìta ń sọ òun ni wípé wọ́n ní ọ̀gbọ̀rọ̀ ee, sọ fún gbogbo òfẹ́ tó lò rẹ̀ bàjẹ́ ní ọ̀nà sáńdì rẹ̀ pé obìnrin máa ń pọ̀ lóúnjẹ ló mi ò mi ò rí gbọ́ yìí ò rí gbọ́ yìí hmm? ibi wọn náà ló náà wọn náà ló fẹ́ lẹ́yìn náà kí n pé kò kọ́kọ́ sí kọ́ńtà kí tò níjọ́ tó bá wá fún kọ tánà fẹ́ pé ogún ṣé wo rí pé ìwọ wà wọ́ fún obìnrin yìí obìnrin ó sì rò kóyọ̀ nìkan lórí gbogbo tó wà nílẹ̀ àtọmọ wọn wá sọ fún jọ̀ọ̀nà ọ̀nkù wá dé àbákò ẹ wá ní bínú bàbá alágbájá wọn kan wọn bímọ ọgbọ́n kan gbà kí ló wá ìgbà òjà ń bá tó wá tó kí lẹ́yìn gbégbó mẹ́fà ti dùn lálẹ́ sí ẹ̀ǹkẹ́ bàbá lọ́ọ̀gì kan tó bá lásìlẹ̀ tó bá lọ. èmi ò rí o ẹnìbọ̀dì tí bá ń ṣe tó ẹgbẹ́ bá ti ń tẹ́sì ìdàlẹ́ ìgbà bóyá kò kó ta àdúgbò tó bí níṣe owó tí ń lọ owó ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ kí là ń gbé tàǹgbé ìsìlámù ògbé ìbò náà ìzìnàbá ló sì ṣe àkógbòdò gbọ́ àkógbòdò gbọ́ gbọ́

ọ̀dọ̀ mi tó bá ṣe ní ìsìnkú bí ìtàwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn ọmọdé máa ń bá àwọn èèyàn àwọn ọ̀sà àá pé ṣe pé torí kò fẹ́ràn rẹ wọ́n gan ló fẹ́ràn jù ṣùgbọ́n tó orí ẹ̀sìn kiri dá ọ̀sùnkọ́ tó méjì yóò tán lẹ̀ ẹ́ yóò tán lẹ̀ fọ́nà wọ́n ti mọ lẹ́yìn máa ń ṣe àwọn ìyàwó àwọn àbúrò rẹ gbogbo wọn ti wọ́n lọ́jọ́ kó tì í kó pé iná òsìkú tiẹ̀ là ń ṣe jẹ pé torí ìsọ̀nì fóònù àwọn ọmọ

sẹ́rí gbogbo nǹkan tó lọ́wọ́ bó ba ṣe yọ̀dá pátápátá bẹ́ẹ̀ kan sọ ní ọlọ́wọ́ wa ó mọ̀ kó sọnù ó sì ó sì níwọ̀n parẹ̀ pé àwọn nǹkan mẹ́ta bá wọ́n tún lè fi tó ọ̀yà mo fẹ́ tó ọmọ ẹ̀ àbí ìwọ ti ṣó òkú fẹ́ mọ́ nà mo tó ń fún ọ. àmọ́ fún wọn lẹ́yìn ìkan lọ́wọ́ fẹ́ yẹn ẹ̀ tọ́lọ̀ bá ti sọnù ẹ̀gbọ́n ó ti gbà àkókò sọnù. bọ́t ó lè má hàn sẹ́yìn kìí ṣe pé àdìsí táwọn èèyàn máa ń tú pé ẹrú ọmọ sí lọ́wọ́ ọba yóò wá kúbi ìjọ kan tí ó kú yóò padà bá iṣẹ́ ọmọ náà òun ni wípé ẹ mọ̀ wípé gbogbo tó ń kálukú òjẹ́ tó jẹ́ ẹ̀yìnkè kò dìgbà tí bá tó ń ṣẹlẹ̀ kọ́lọ̀ ń kó mọ̀ ẹ̀gbọ́n nígbà tó bá ṣẹlẹ̀ lẹ́yìn tó mọ̀ ṣùgbọ́n ò ti mọ̀ kí ló fà ní ti ṣẹ́rọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì tó gbé ẹ̀rọ kan àwọn ẹ̀mọ̀ wọn ọlọ́run bá mọ̀ wọn ẹ̀yẹ̀ tẹ́lifíṣẹ̀ yẹn lẹ́yìn tó tẹ́

Tẹ́lẹ̀ tí tó ń dé ìgbẹ́jọ pamọ́ fọlọ́ tó ń gbé pamọ́ tó jìnà ju ọlọ́run tó tẹ́sí. Èyí mọ̀ sí ìdí tó ń gbé pamọ́ tó tó fi gbà láéláé kò lè tẹ́sí láì. Téèyàn bá wà tó bẹ́ẹ̀ tó bá nífẹ̀ẹ́ obìnrin kan pọ̀ kí n sọ fún yàn. Ẹ̀wọ́n tí máa ń sìn lọ kọ́lọ̀ bá fẹ́ tẹ́sí obìnrin ẹ̀ ní òní tẹ́sí yóò padà wá yọ mẹ́ tẹ́ ẹ bá fi sáké pamọ́ tọ́lọ̀ bá fẹ́ni ẹ bá wà sí ìjẹ́ yóò borí o. sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ mọ̀ ń sọ ọlọ́run ọba mọ̀ wá ju ra wa lọ. sáànàbí ò fẹ́ràn àbútọ́lé sábùtọ́lé yẹn dáadáa kọ́ nìyẹn dáadáa ní sáànàbí àmọ́ kì í ṣe pé gbogbo fẹ́rẹ́ sànàbí ní fẹ́ràn àdébìlẹ ọmọ mi nìkan gbogbo ọ̀ṣẹ́ ọmọ mi nìkan wá ọmọ mi kò ní pé òdodo ni Muhammadu so dàda ìgbàsílà ń fẹ́ káàdì tó fún wí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ nke hmm, nǹkan tó gbóúnjẹ wa àwọn tó dúró jì abdullahi bin umar a ṣe àtàrgàbù àgbélá ti àbíkà abdulmutali ṣé wọn wá fẹ́ sin bàbá àyà mutali kalẹ̀ wọn ah, ni akókò tó ní mu wa àná àníyàn. tó ẹ jẹ́ pé bọ́ọ̀ bò fi kàn wá ọlọ́run bò mọ bí ó ṣe jẹ́ ẹni rìn bẹ ó ní hebrew lọ́kàn hebrew ó ní pride tí ìbá fi ṣó pride lásán tọ́lọ̀ ṣùgbọ́n àti nǹkan tó hàn sí gan ó ti lọ́kàn pé òun ò ní gbà no matter what ọlọ́run kò sọ̀rọ̀ òun lẹ́bi báwọn kékeré bí sáyẹn ṣe hàn sí wọn sí ni wọ́n ṣe kékeré torí pé ìsẹ́nilọ́kàn náà èyí bí sáyẹn gẹ́gẹ́ ló dà wọ́n sàfẹ́ wíṣí sáyẹn sẹ́gbọ́n mi sẹ́gbọ́n kí ẹ̀sọ́ fẹ́ràn nítorí sọ fún ọ pé ó bọ́ orí fóònù rẹ̀ ó ti ní lọ́kàn pé láyéláyé kò sí ẹgbẹ́ tó mú wá mi rí fún padà kó máa sọ pé ẹ lọ sí pólìsì tù á sẹ́gbọ́n wàá mú ìjà pé ah rèsíìtì yìí ó ti jáde sí sẹ́gbọ́n kó ní ọ̀dà tẹ́sán lọ́dún wà ní ìwà ọ̀gbọ́n lọ́dún lọ́wọ́ tó lè pápá ah no rèsíìtì wo ti dé yọ̀ yìí kò yẹ sàn ó ti wà lọ́kàn tẹ̀ kí kàńdà mú rẹ̀ ni oṣù kòtò kẹ́míkà ti pọ̀ fún òkè kan báyìí ní ìdìbò àwọn kan báyìí lọ́wọ́ ìdílé ọgbọ́n ọgbọ́n mi ọlọ́run ọ̀bùn bá àwọn alábòsí yóò sọ wọn ǹjẹ́ kiri nígbà tó lọ́wọ́ bá sọ fún wa ọlọ́run bá sọ fún ọlọ́run bá o ìdí ni ìwé yẹ̀ṣá wàyá hádì ilé yìí máa ń àná àbá ọlọ́run ọ̀bùn òṣèlú fẹ̀kẹ́ ti rọ́kọ̀ òǹkà lùkú kó tó pa wá sẹ̀yìn máa ń kò wípé nígbà tí bá ti nínú àmọ́ ọ̀nà ọmọ fẹ́ fún wa ní ìdá iná orí ìlú rí ó rí pé màá tó kọjọ́ mẹ́ta tí kù ẹ́ lórúkọ jésù ní rí mo fẹ́ fi hàn yín ni pé torí jọ́ tó bá dùn sínú náà tí ò bá lójú yẹn ni ni ẹ̀ fẹ́ fi hàn àwọn ọmọ àwọn ọmọ kékeré ó jẹ́ àwọn ọmọ àwọn mùsùlùmí pé táwọn bàbá wọn ètò mùsùlùmí tá a bá kú ibo wọn lọ àmẹ́rin ni Allahu a'lamu bima kanu àlùbí ọlọ́run ọba nímọ̀ sí nǹkan tí wọ́n ṣe tó bá dàgbà pé kò sàtọ́ bá tó dàgbà fún ọ̀sọ́mọ tí wọ́n fi òun mọ̀ tó sẹ́wọ̀n tó bá sọ pé ilé ìhòòlọ́dá ọlọ́run ẹ̀ka ti mọ̀ lórí ọgbọ́n mọ́ ẹ̀yọ́ àgbà kí ló níjà òkè àmọ́ yóò wá mú gbogbo àwọn èèyàn sẹ́lẹ̀ lẹ́sí ọmọ kékeré àgbàlagbà tí ò gbọ́ kankan yọ nígbà tí dáwà ó nìyí ẹgbọ́n mi àtẹ́tí píríncípù lọ́pọlọ ìdí ọ̀sìn ni ọlọ́run àkọ wọn yóò wá sọ fún pé gbogbo yín àtàwọn tó fáwọn ànẹ́bí ọlọ́run ò bá ọyá ẹ máa lọ́nu náà.

àwọn yìí tẹ̀ ti ń lọ sẹ́yìn ti lọ sẹ́yìn lónìí ẹ máa padà bọ̀. ọ̀gbẹ́ báwọn yìí ẹnu pé ẹ máa lọ lónìí ẹ mo bá sọ fún wọn náà wọn ò ní gbọ́. àmọ́ tó bá demonstrate ẹ̀gbọ́n ni tó ń tẹ́ẹ̀dá ni ẹ ní láti wà ọ̀fẹ́ pẹ̀lú bọ́dà nǹkan méjì lẹ́yìn ìlànà one ẹ̀wù tọ́lọ́wọ̀n bá láti bá lù ọ̀jẹ́ ẹ̀wù tọ́lọ́wọ̀n bá láti bá lù ọ̀jẹ́ ẹdún nínú tọ́lọ̀ ọba láti dájọ́ ìjẹun ẹ máa wá pẹ̀lú àwọn ọ̀pọ̀ ọlọ́run mo dábòbò wá ìjẹun ó sì wà sí iṣẹ́ èyí ò ní fi ní yéèjì kó wá sí fọ́dà rẹ̀ lọ pé. ẹ nǹkan bá bàṣẹ sábà fi wọná méjì ọkọ̀ jìnnà máa wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ jìn wọná o mọ ibi iṣẹ́ ìtọ́nu mísìlì nìyẹn mọ iṣẹ́ kẹ́mi mísìlì. ó ní bídẹ́sì mọ̀ ní iblis iblis malaika anabi adam sẹ́yìn ò understand ti ń ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ tẹ́sì gbé sí lágbájá wa sọ̀rọ̀ nígbà tó wà sọ̀rọ̀ nígbà ẹ ní tẹ́sì ìpínlẹ̀ tó kẹ̀kọ́ sí ìkójú lọ nísìnyí báyìí sẹ́yìn bá lọ́ọ̀gá ti ṣẹ́ ìwọ́jẹ́ bíi lẹ́gbẹ̀ẹ́ junior officer ọ̀gá rẹ̀ sí ọ̀gbọ́n ya come here ẹ bá tọ̀ bá come kí ló ti tẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ ni máa ń mẹni tó wà sọ̀gbìn síbù á wọ́n gbọ́dọ̀ kọ́ọ̀mù ni lóòrùn ní sí ihò e ọlọ́run ọbẹ̀ sábà tẹ́sì yẹn pẹ̀lú ẹni tí èèyàn tó tó mọ̀ tó bóyá ṣọ́ọ̀bù tẹ̀lé jù tẹ́ máa tó bá tọ́lọ̀ tó tẹ́sì yìí ó tẹ́sẹ̀ pẹ̀lú nǹkan tó fìfò bí lóòrùn ẹgbẹ́ wọn láti mọ̀ bá dábàá pé lóòótọ́ lágbájá ó wà wọ́n mú ẹgbẹ́ ẹsẹ̀ pẹ̀lú tó wà bìrú ẹ̀ ẹ́ tẹ bá tẹ̀sẹ̀ pẹ̀lú tó yìnyín lọ́sílẹ̀ nílé ó wà wọ́n wọ́n gbé wájú wọn fẹ́ yẹn wá bẹ́ẹ̀ wà wọ́n ń wọ́n náà ló wà tó bá kéré jọ mo ṣe ịbụ tó lè sọ́lọ́ àmì ìdábàrà rí ụka ó ló tà fún òkú ọlọ́run kò fẹ́ gbà ládàá lọ́rọ̀ tọ́lọ́wọ́ bá ti tẹ́ ìyẹn èyí tí yóò lọ tó tẹ́ gẹ́gẹ́ lọ́mọ tó ń tẹ́ ẹgbọ́n tí nà àwọn èèyàn máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ní ah, ìbílísì náà kò sáà mọ̀láìka mọ̀láìka wọn ti kó borí kalẹ̀ kiri kiri kàtà àwọn ọ̀sán àwọn ọ̀sán òun kò máa jìtẹ́ ìdí kí ẹ̀ máa jìtẹ́ ìdí ṣètọ́n pé náà àwọn mọ̀láìka ní ilé ìjọba máa wọ̀ọ́rí kò bá jẹ́ mọ̀láìka kò bá jẹ́ àìsàn tó rọ́nà ọlọ́run ọba ti sọ pẹ̀lú nọ́ọ̀sù kùránì pé òun ní kó borí kalẹ̀ ó ní mọ́mánà kí ló ní kó òkú ìṣẹ̀lẹ̀ nígbà tí mo bá ọ láti ọkùnrin kó ń bá láti dájú ìlú torí wọ́n tó wá fẹ́ máa dìfẹ́ǹdì sí ní tó yẹ kí ìbílísì wí ni pé lámùtà àmórí ní ó pàmílà tẹ̀ àwọn mọ̀láìkà ló máa kó sọ́ bẹ́ẹ̀ àlẹ́ ni ọlọ́run mo páyọ láti òun náà gbà púpọ̀ àwọn kí ló máa ń tẹ̀lé ó sọ rí ó sì tún ẹ̀rú mo gbà púpọ̀ àwọn kí ló bá tó I'm better than him ní òfin délé ìtàkùn kò sọ ini mana aku kalah salah ini ini cuma sana sana itu malaikat ini asli juga Allah suami ini amal kita mau kau lah orang kulit lapta murni oh pani orang bah semua sini dunia itu dibayar waktu beri beri sini mahu Allah mau kalah ini ini ini si anak kau ini sampai kadar kini kibur kusik kibur si Adam ó ṣe kíbù sọ́nà ọba tó dáadáa mọ̀ kọ̀tẹ́ yìí rò pé bóyá tí orí jẹ́ tí ò bá ṣẹlẹ̀ kọ̀tẹ́ ìjẹta tí ó mọ̀ sọ́nà máta ní ìbílẹ̀ ó ti yáwó ni mo ti sọ́dẹ̀ ìyàwó wọn mo fẹ́ ṣe tẹ́ òun là máa tún lè tún tọ́lọ̀ já páàsì tẹ́ kó sì má gbé tẹ́ẹ̀sì agbára wọn láàrin bá láì fún wa bọ́lọ̀ bá fẹ́ tẹ́ẹ̀sì ọkùnrin àtúnṣe tẹ́ẹ̀sì ní sọ pé à òkò tí máa bọ̀ wá ní bọ́lọ̀ fún wa má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ o rí ọlọ́run If you don't have a thing, you know. Ọlọ́run fẹ́ fi ẹ̀kọ́ ó lè ní ìgbà àtàlẹ̀ kékeré kan pé yóò ti dààmú yóò dààmú ọpọlọ rẹ̀. Ẹnìkan bẹ́ẹ̀ ní àwọn sábà náà wòlé ọ̀lọ́ wọn pè ní sùnọ́ọ̀nù. já pè ní sùnọ́ọ̀nù tem sùnọ́ọ̀nù. Ìgbà tó yẹ àlọ́pọ̀lọ̀ yìí wá. Nínú àwọn sáwọn sílọ́ọ̀nù náà ni ọ̀wọ́n tó láyà lọ́lọ́run. Ọyọ́ ọlọ́run.